Allahu akbar. adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run àwa àparí ọpá ìpọ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ní ọ̀sẹ̀ tó lọ bọ́wà tí aláǹfààní láti wá kíjímọ̀ ń bí a rí pé agbègbèbí tí a wò o náà lápẹ̀ ní special juma' nínú àwọn ètò tí àwọn the Muslim Congress TMC tí wọ́n ṣe tó jẹ́ ètò tí a máa ń ṣe lóòrèkóòrè nígbàtí àsìkò ìgbà òmìnira bá ń bọ̀ wọ́n á ọ̀sẹ̀ yẹn sọ́tọ̀ gẹ́bí festival week tí wọ́n á kó àwọn ètò oríṣìíṣìí bẹ̀ nínú ẹ̀ náà ni special juma juma kan sí ta ní central mosque èkó lọ́dọ̀ àwọn bàbá wa lọ́n ó ní wọ́n fi ṣe masáàsì àkọ́kọ́ tí wọ́n fi chmc central mosque níbi tá a wà ìṣẹ̀lẹ̀ kejì àtàwọn masáàsì míì dán tó ń sàlẹ́sà fún jímọ̀ àkànṣe ìyẹn ni a kí ní jẹjọ́ amẹ́nubá ìlànà ìgbà òmìnira ní gba òmìnira náà amẹ́nubá a sì mẹ́nu bá ń tàà ń báyí lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ lórílẹ̀ ayé lè ní ọ̀rọ̀ gbogbo wa ọ̀rọ̀ ọmọdé ọ̀rọ̀ àgbàlagbà ọ̀rọ̀ olówó ọ̀rọ̀ tálákà ọ̀rọ̀ ọkùnrin ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ olórí ọ̀rọ̀ ọmọlẹ́yìn ọ̀rọ̀ gbogbo wa ọ̀nà ni kọ̀díyàtù virus corona covid-19 ọ̀rọ̀ corona covid-19 tí ó sẹ́nìkan tó lè wà láyé lè ní tí ó pọ̀ wọn ọmọ tí ń lọ kódà kí a máa gbénú gbókọ́ máa gbénú ìlú a sọ̀rọ̀ lórí tí ní agbẹ́ta fẹ́ lọ òun náà ni ọ̀rọ̀ tí ó lórí wá sọ so, ní àyájọ́ ọjọ́ àná tí ń jẹ́ ọjọ́ òmìnira fólèdè wa 1st of October fish tó wá látọ̀dọ̀ olórí wa afẹ́yẹ̀wò kí ló kó sínú kí làwọn àkíyèsí tàbẹ́ pẹ̀rọ sílé lórí ó tẹ́ pọ́ ń bẹ nínú wa dáwà ń bí tọ́tẹ̀ ti gbọ́ ó mẹ́rin dáwà ń bí tọ́ka ó sọ́rọ̀ dáwà ń bí àgbọ́ àká kéèsè ń táàyè mọ́ gbọ́ kéèsè ń táàyè mọ́ ká aga mùsùlùmí alimuslimu bunu bai ati bụ mutama'ihi musulumi ọmọ àyíká ni ọmọ àwùjọ ẹni ibi a bá ti nse sẹ̀mí tí ma n lọ ń bẹ́ ọgbọ́ wa erigba mi bẹ musulmi wọ́n ma dápàrọ ọrọ tí wọ́n ma pẹ́ ọ̀rọ̀ tán dápàrà yẹn ọ̀rọ̀ tí ni a mo ti gbọ́rò kọ̀bẹ́sìn wa mú ẹ̀ èmi ìgbó ìròyìn tẹ́mi wọ́n fẹ́ ìròyìn sí mùsùlùmí gidi kọ́ anábí a máa gbọ́ròyìn a máa máa ti lọ tánà bí ọba máa ti lọ bóòlù sọ pé ìjọ kan tí wọ́n fi ajá wọn sàbí ẹ̀ tó lẹ́yìn mùsùlùmí ẹ wà lọ sí ìlú kan jẹ́ ń pè habasha fi ha malikun ọmọbẹ̀lú yẹn ọba kan la yudlamu ahadun inda wọn kì í sàbòsí lọ́dọ̀ ẹni yóò arduhu onílẹ̀ rẹ̀ ìlú ẹ̀ o ardu sidikin ilẹ̀ òdodo ni awuka ma kọ sàsàlá anábi indescribe habasha tí ń jẹ́ ethiopia lẹ́ni tí a rí sábà wà jẹ́ láti Makkah kò sí débẹ̀ rí gbogbo mọ̀ tí lọ ní kò débẹ̀ rí ó sì ń sọ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ áàmùsí lọ ọbẹ̀ wọn bá bẹ́ẹ̀ anábìnà lọ́wọ́ alùmọ̀dínà sallallahu alaihi tí ó sì ń sọ̀rọ̀ Persian Persian àti Iran Iran in àdúgbò tẹ́ ń pè Persia nù ànábì wà Madina ó wá nílé Persia ọba wọn kú o wọ́n sì ti jẹ́wọ́ àjọba tuntun mí nìsìn ṣùgbọ́n jẹ́ fi jọba yìí nìsìn ọmọbìnrin ni àbí wọ́n kọ́mẹ̀tì lé lórí pé gbogbo wọn tí wọ́n bá fi obìnrin so lórí ìlú wọn wọn ní sórí ire wọn ní jèrè mẹ́sàn Bukhari ibi tí ma ibi kóbi má jò lórí gbogbogbò ní ìlú ti bẹ̀rẹ̀ náà kọ́mẹ̀ntì ànábì ni sallallahu alaihi wasallam ẹ̀sìrí ọlọ́n ni ànábì kì í fi fẹ́ inú ẹ̀ sọ̀rọ̀ gbogbo bá ti sọ iná wà yìí ni olùran lẹ́fẹ̀ẹ́ tí a bá ní lórílẹ̀-èdè kan o tá mùsùlùmí pọ̀ ń bẹ́ o wọ́n wá ní obìnrin kọ́ wá sí lórí gbogbogbò tẹ́ẹ̀dì tí ànábì ọba mú tí ń lọ só lè kọ́mẹ̀ntì yẹn ó lè pass that comment laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira ọlọ́run ní ànábì ní àríkọ́síwá lórí gbogbo nǹkan fẹ́ni ọba kọnu ọlọ́run tó kọnu àlìkíámà yóò rí ànábì gẹ́gẹ́ àríkọ́sí tó ṣàtọ́ ọlọ́pọ̀lọpọ̀ ìgbà torí díẹ̀ kìí fi àyíká ṣeré ìtí ń bá ń lọ nínú ìlú gbọ́dọ̀ pé wa ni ó bá wa sọ̀rọ̀ kí a tó lọ sọ́dọ̀ ọ̀rọ̀ olórí wa ẹ̀yin mùsùlùmí agbọ́ọ̀lọ́ màmàdájú pé ọlọ́run bá tó wa ní agbègbè ìtàǹpè ní alqadar tó jẹ́ gbòǹgbò kan inú gbàgbọ́ àwọn mùsùlùmí tí àwọn olóògbé pè ní destiny tí a lè túnrẹ̀ sí yóò bá ní àyàmáà tó jẹ ọ̀run wá ètò ọlọ́run lórí ọmọ ẹ̀dẹ́ ni àti lórí gbogbo nǹkan tí ọ̀nà ọba dá ní àwọn kankan bẹ́ẹ̀ tí ọmọ ẹ̀dẹ́ èyàn ò ní àǹfààní àti sọ pé ó ṣe wù mí nì lè lórí ìyẹn gbọ́dọ̀ kọ yé wa náà nínú ẹ̀ ní wípé ọmọ ìlú ni mo fẹ́ jẹ́ kò sí lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ nìyàn ọwọ́ lọ lọ́wà ta ni mo fẹ́ kó bí mi irú ta ní obìnrin ta ní ó jẹ́ ìyá fún mi ta ní ó jẹ́ bàbá fún mi kò tó lọ́wọ́ òdé èèyàn ọ̀dọ́nà lọ́wà irú àwọ̀ wo ni mo fẹ́ ní àwọ̀ dúdú ní àbáwọ̀ pupa àbáwọ̀ pupa gbìlọ́ òsìlọ́dọ̀ mẹ́ ìdíyàn ní gbogbo ẹ̀ máa ga ni máa kúrú ni ní sára ni mi ò ní sára ni gbogbo ilé ìpátá ó ti wà pátápátá iṣẹ́ ọlọ́run a kìí yẹ ẹwọ́ a kìí túwò a kìí sì kó èrè sí ọlọ́run ó ní la yusalu amma yafal wọ́n yusalu sọ́tọ̀ lambia ó ní ẹlọ́ ma dáma kan bẹ fún ọlọ́run tó ń bá sèyàn kìí béèrè pé ọlọ́run ṣe ṣe báyìí mọ́kànsẹ́lómí lẹ́yìn ohun ọlọ́run tó ní àṣẹ gbé gbogbo èèyàn pátá gbogbo ẹ̀dá pátá tó bá rò kó tó ní ọlá kó tó ní agbára kó tó ní iyì tó bá déwájú ohun ọlọ́run ó bilé rẹ̀ bí ọba rẹ̀ tí ó bilé ìláyé tó bá déwájú ohun ọlọ́run ó béèrè ìjọ́gbọ́n ọgbọ̀n pé límọ̀lẹ́mọ́ ní kò lè yọ ọlọ́bẹ̀rẹ̀ pé ta ló ní kápá ọjọ́ òní gbogbo àbá pa lọ́lọ́ fún ọlọ́run kò ní rẹ̀ ní dá lóhùn ọkùnrin náà dẹ̀lọ́wà lóhun ọlọ́run bàbá àlèkẹ́ ni torí díẹ̀ tó bá ti jẹ́ ètò ọlọ́run àkèkwèrè wá ma máa jọmọ Nàìjíríà ìkórìsí bá ní kí ló dé tó máa jẹ́ Yorùbá kí ló dí máa wá ní black agaga tí àwọn ọ̀rọ̀ burúkú máa sọ ń bá mi ò ní gba Nàìjíríà wa mi gba ara Yorùbá wa kò sátàyé wa kan ẹ̀kan tí yẹn wá náà láti wá yá sí dáadáa tó lọ yẹn kí wá mọ́ ìrìnàjò ẹ̀kan náà ní kò pé méjì mọ́ máa dá bọ̀gọ̀dọ̀kọ́ mọ́tíkìyà mọ́tíhù ẹni ọba kékeré kó tó ka àlìkẹ́ àmà ńlá akọ̀wé àwọn ẹjọ́ kan náà ń sáré pẹ̀lú àmàlẹ́kà tí wọ́n apáde wá ń sáré kó tó kú ẹjọ́ wájú gbangba gbangba ẹ̀kọ́ ọlọ́run ló sì wá bẹ́ẹ̀ oore sì ní fún wa nínú àǹkàtà bọ́dọ̀ tó ṣe nìyẹn nínú ìlú tó jẹ́ ìlú tó lóore jù lórí ilẹ̀ ayé Nàìjíríà jẹ́ kan ọlọ́run kó ọrọ̀ síbẹ̀ gbogbo ń táa lè tọ́ka sí ọrọ̀ lórí ilẹ̀ ayé ọgọ́rọ̀ ẹ̀ lọ́lọ́run bá fi sínú ìlú wa nínú ẹ̀ ni àfẹ́rẹ̀wàtú alìbàṣàríyà kọ́lọ̀ ń gbogbo àwọn èèyàn rẹ̀ sínú ìlú Nàìjíríà lọ́mọnìyàn rere a ní àwọn èèyàn kódò hànú ọ̀rọ̀ president wa kò síbi tá dátà yàtọ̀ tàbà fẹ́ ṣe lókù pẹ́pẹ́ ìmọ̀ ní bí a bá dé wọn wà lónímọ̀ tọ́pẹ́ pé agbára ní bí a bá dé wọn bá ìsọ̀lẹ̀ alágbára ni wá tọ́pẹ́ làákàyè ní wọ́n ah àwọn Nàìjíríà wọ́n gbọ́n wọ́n gbọ́nú gbọ́nta orí lọ́lọ́run fi ṣe fún wa ní gbogbo Áfíríkà lè ní àwa ló ń kà 200 million àwa yìí tá bá lọ ìpàdé Áfíríkà Cameroon Togo Burkina Faso Ghana Benin Djibouti gbogbo àwọn ìlú Senegal Mali tàbá ń give report tí ó bá ti kàn nìgbé agbótò yókòjó ni Lagos State then ń wòye tó country man, ní West Africa wọ́n ní 2 million 3 million 4 million ọba tán gbọ́bá ju jẹ́ ẹ̀lẹ̀ tán 200 million wọ́n lárúgbà ah láyé kan iná ètò jẹ́ ahẹ́bìnú àwa ní kí ẹnìkan bọ́ sórí ipò kó wá tukọ̀ 200 million èèyàn ẹ mọ̀ pé wàhálà ló kó sí bàbá ń fódíò wọ́n lọ sọ̀rọ̀ kan wọ́n bàbá ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn kùn ló sọ̀rọ̀ dájẹ̀ jù láyé wọ́n ní ọ̀pá ẹyọ kan ọ̀pá ìkan ṣoṣo ìyẹn lè fi dá ọgọ́rùn-ún màálù ọgọ́rùn ọ̀pá ò ṣe dá ọmọnìyàn kan ṣoṣo jẹ wọ́n ní ní abẹ́ ìjọba federal government ní Nigeria yíò 200 million lọ fẹ́ dájẹ̀ ẹwà ní yọ́rọ̀ gbọ́ ẹlẹ́ni ibú gbogbo tí ayé bí i sí ọrọ̀ gbogbo bá ti kọ́ nípa economy láyé ìlú tó ní ọrọ̀ tẹ́ bá ti kọ́ ń pa ìgbà wọ́n bá ẹsẹ̀ ní èjẹ ẹ̀ta ẹ̀rin àrán ẹ̀fà wọ́n dákọ̀ Nigeria anywhere in the world nílùú wáyé àwọn kan bẹ tó wà tẹ́lẹ̀ àìmójútó ti lọ yàbá ń sọ pé inú orílẹ̀-èdè máa ń supply kòkó níjọ́ Nigeria náà rọ́bà Nigeria náà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ kó tó wá kàn gbàdá wá répo tàbá ń sọ̀rọ̀ símẹ́ǹtì ẹbà Nàìjíríà àwọn òkúta olówó ibi ẹbà Nàìjíríà ẹ̀ ń sọ̀rọ̀ góòlù ẹbà Nàìjíríà kátó-bèèrè ilẹ̀ àwọn ilẹ̀ ọlọ́ra kátó-bèèrè àpáta àpáta tẹ́ ń wó yẹn ọrọ̀ ní ibi yẹn ti ma kátó-bèèrè yẹ̀ẹ̀pẹ̀ àwọn ìlú kan bẹ tẹ́ bá fẹ́ kọ́lé wọn lọ wọ́n ìpọ́tì yẹ̀ẹ̀pẹ̀ ni àwọn gbẹ̀lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀lẹ̀ yóò tó di wàhálà sí alọ́run gbàtí ń ké pẹ̀ ọlọ́run nítorí tó wá fi kẹwà ọlọ́run fi wẹ́dà kẹwà wẹ́dà good weather kì í gbóná jù kì í tutù jù àwọ́ta bá travel lámàmà Sudan bẹ̀ inú ìlú tí wẹ́dà rẹ̀ lè láì Sudan jẹ́ kan tó ẹgbẹ́ òtútù ní yọ kọjá àlà tó ẹgbẹ́ gbóná yọ kọjá àlà ànígbàmí ń bẹ eruku ní ọmọ sọ̀kalá ti sáma eruku ẹ̀mù mi kò ní ìran ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa ń bí àwọn oore tó ká máa dúpẹ́ fọ́lọ́run hábí ní àmì lẹ́yà lẹ́yìnà oore tó lọ́bá ṣe fórílẹ̀-èdè wa nìyẹn lẹ́yìn náà ọlọ́run ṣe wá ní aláìsàn àwọn ọdún mi ń bẹ tẹ́yìn bá ti wọ 40 years ni ó ti mọ́ ran àwọn ìsàn bàbá 90 bàbá 70 tó tó máa lóko tí ọmọ lọ́jọ́ máa bọ̀ tó àmì ń bẹ wọ́n lè jáde mọ́ pẹ̀lú ọjọ́ orí yẹn a ní àìsàn kan tó jẹ́ àrùn kan tí wá jẹ́ àrùn kárí ayé yàtọ̀ sí ibà àwọn níbà ló ń ṣe àwà normal ibà náà ni ẹsìn mọ́ yìí ìran agbóbata ní torí ilé ìhóre ní tagbọ́mọ̀ lóore irú ọ̀wọ́pọ̀ gbogbo àwọn alágbára lé ayé lé ayé tòní iná ń salápá ń tètè pé abẹ́wàlọ́ kí nàìjíríà wà wọ́n máa dùn ni gbogbo àwọn ọ̀lẹ nàìjẹ̀ran bí i káwọn wá sí nàìjíríà tàbá lọ mítìn gbá mi bẹ̀ wọ́n mọ̀ bí alẹ́rẹ̀ àtà nàìjírí nàìjíríà ní àfẹ́ wá bẹ̀ ìwò ìbì ní ayẹyẹ Ghana bẹ́yẹ ní Benin bẹ́yẹ ní Togo bẹ́yẹ láfíkò tí wọ́n bá gún náà bá sí nàìjíríà wọ́n náà lọ sílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n bá lọ sílẹ̀ gẹ̀ẹ́bí tó tó bá padà dé lùwọ́n tó ma pé wọ́n ni pé ilé nàìjíríà nàìjíríà ti dé ìlú tí ọjà wá lójú yìí ìlú dáa yẹpẹrẹ rẹ̀ yìí ìlú ńlá ni torí díẹ̀ èmi dúpẹ́ pé mọ́jọ́mọ̀ nàìjíríà ọ̀ lẹ́yìn pé mo jẹ́ mùsùlùmí olùkọ́lọ̀dọ́lọ́ ọ̀pọ̀lọ́wọ́ bá ṣe mílọ́mọ̀ nàìjíríà alhamdulillah rabbil alamin àbí Ọlọ́run bá in tó bá jẹ́ ìnira ní orílẹ̀-èdè náà ìrọlọ́ba ní mú kó ń bẹ̀ gbogbo ohun tó jẹ́ pánàdí ìpèníjà tí ó jẹ́ kí ìlú Ifẹ̀ súwa ọlọ́ọ̀bá mọ́sàbá ní lọ́wọ́ sí mo fi lè rìnlẹ̀ pé ká mọ̀ pé ìjọba Nàìjíríà wa òwúrọ̀ bí sí fún wa tí ó sì lẹ́tọ̀ọ́ ká dúpẹ́ tó gbọ́lọ́ ní la in shakartum la azidannakum wa la in kafartum adhabun shadid tó ń bá sóre fún tẹ́ bá dé gbóre náà wọ́n sì àlékún orí náà tẹ́ bá yẹ aláìmoore wọ́n gbóre náà lọ́wọ́ yín wọ́n tó fi àjẹyìn ìrẹ́ ọlọ́run àmà lórí fún wa tẹ́ bá wá wo ìbánisọ̀rọ̀ tí olórí wa bá wá sọ̀rọ̀ a rí i pé speech ìbánisọ̀rọ̀ tó kún ní kókókókókókó mọ́kànlẹ̀ ní àádọ́ta tí wọ́n tọ́bọ̀ wá wo gbogbo kókókókó yìí tàbá ní ká sọmara ẹ̀ gbogbo tí olórí sọ yìí tàbá ní kí a sọ ní ṣókí abẹ́ agbọ́nrin bí mẹ́fà kókó àkọ́kọ́ bí orílẹ̀-èdè ṣe bọ́ lóko ẹrú àwọn ará Britain kókò kan ni táwọn ọ̀rọ̀ wà lábẹ́ ẹ̀ kókó ẹlẹ́ẹ̀kejì o náà ni ń búlá wà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́dọ̀ àwọn àfáà ní ìjàmbá ń pẹ̀lú ní rọ́bùlù wákì o náà ni kí á yíwò búlá dé la wà ń bẹ́ kí là ń báyìí present situation wa bó olórí lábẹ́ bó olórí olórí ó fi hàn wá díẹ̀ nínú àwọn ìpèníjà àti àwọn àṣòro tó ń kojú wa gẹ́bí ọmọ orílẹ̀-èdè tó jẹ́ ìtàǹbá yí lọ́wọ́lọ́wọ́ gbogbo ẹlẹ́ẹ̀kẹta olórí wa fi hàn pé kí nínú ilé ìlọ́wọ́lọ́wọ́ tá fi lè dàgbàsókè ju bí a lọ tá fi lè tẹ̀síwájú kókó ẹlẹ́ẹ̀kẹrin o náà ni ìtiraka ìjọba tí ń bẹ́ǹta yìí lórí pé tí a ń pè ní àsùntà àwọn adáǹpẹ́ ní aims and objectives àwọn ìlàkalẹ̀ tó lè mú wa débi tá ń lọ ìpìyànjú ìjọba ìsapá ìjọba lé lórí ọ̀rọ̀ tí olórí wa sọ fi hàn ìgbìyànjú wa rẹ̀ ìsapá wa rẹ̀ lórí ìlú kókó ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n fi hàn wá ní ọ̀rọ̀ wọn kí ni àwọn àṣeyọrí ìjọba tó ń bẹ́ntà ì nígbàtí ẹ dórí ipò kí láwọn àṣìmẹ́ntì wọn kókò ẹlẹ́ẹ̀kẹfà kí ni hope kí ni ìjọba kí ni ó jẹ́ ohun òjẹ̀ran wọn fún ọdún tó ń bọ̀ fún 2021 tí wọ́n pé september thirty two thousand twenty one ìtàwọn jẹ́ran rẹ̀ eléyìí ni àwọn kókókókó tí ọ̀rọ̀ ẹ̀kọ́ sínú ṣùgbọ́n bí tí mo ti fẹ́ gbé ọ̀rọ̀ mi lé ní òun náà ni pé ìjọba wọ́n fún ọ̀rọ̀ wọn ní team tí mú ẹsẹ̀ rẹ̀ ó ṣe pàtàkì gan agasiko wà yìí tí a bá wo speech president wa number 22 wọ́n ní team táwọn propose for doing o náà ni together ìfọwọ́sowọ́pọ̀ káwapọ̀ ó náà sì ní ọ̀nà àbáyọ pé kò sí ọ̀nà míì táa fi lè kẹsẹ̀ já lórí ibi abára wa yìí jù káwapọ̀ lọ kẹ́lẹ̀ ní tíìmù náà ẹ jẹ́ ká kọ́ yẹ tíìmù yẹ̀wò tíìmù ńlá ní nínú ọ̀dọ̀wà mùsùlùmí kí a mùsùlùmí wà pọ̀ a kìí fi ṣeré tó bá suratu Al-Imran Quran chapter 3 láti 102 sí 110 ẹ̀rí pàtàkì ìwàpọ̀ ọmọnìyàn kí ọmọnìyàn kí án wàpọ̀ àríbọ́lọ́wọ́ bá ti sọ kí ló jẹ́ orí bẹ́ẹ̀ Ọlọ́run bá da Khazraj kánábì tó dáàrin wọn gbáǹbẹ̀ wá dáàrin wọn tán sallallahu alaihi wasallam oṣù wọn pọ̀ ìsopọ̀ ìwá rẹ̀ wọ́n á jàǹfààní ẹ̀ wọ́n gbádùn ẹ̀ ìwà ń bí àwọn ọ̀tá wọn nínú ó ń bí àwọn ọ̀tá mùsùlùmí nínú àwọn Yahudi níjọ́ náà lọ́hùn àwọn jù ní wọ́n rán àwọn kan lọ sáàrin wọn kí á lọ rán wọn létí ọ̀tẹ̀ tó wà lẹ́jọ́ ìwọ́n rẹ̀ pẹ̀lú ilé sọ́mọ̀ wọ́n rán wọn létí àwọn jahiliyat àwọn ìmọ̀kanjọ́ tó ń díjálẹ̀ gẹ́bí ọmọ nìyàn yóò bá ní pẹ́jọba gbọ́nyẹ kèlókè bàjẹ́ ìjọba nìyàn gbé mùsùlùmí àwọn Haúsí wọn pẹ̀rọ wọn ẹ̀yà Haúsí dà àwọn kájánà pẹ̀rọ kásìlá yáyídà afẹ́ padà sí ìjà wa anábì gbọ́ anábì gbọ́ tán wọ́n ni máa wá láàrin yí ẹ́tù máa gbogbo sí ẹlẹ́yàmẹ̀yà iná dáwà jahiliya ibìgbẹ̀ makani dáwà ẹ̀sọ́nù fẹ́nà múntìnà fẹ́nà khabitha oòrùn ìdọ̀tí ni aw kama qala sallallahu alaihi wasallam anábì ìdọ̀tí ní ó ń rùn mọ́mọ́ bẹ láàrin yẹ́ ẹnu ma pẹ̀pẹ̀ lẹ́yàmẹ̀yà ọlọ́wà sọ yà kalẹ̀ ọlọ́niyà yóò lẹ́bí na àmọ́nu olàpẹ̀ntẹ́ ẹlẹ́gbọ́lọ́wọ́ bá gbọ́ takunláha akàtọ̀kọ́ ti hì ẹ gbọ́dọ̀ kú àbíkẹ́kú sínú ìsìlámù kẹ́kú lẹ́gbẹ́jẹ́ mùsùlùmí lẹ́yìn náà wọ́n tasimu bihablillahi jami'a ẹsùn mọ́kún lápapọ̀ wala tafarraqu ẹgbọ́ sí lọ́tọ̀ọ̀tọ̀ o ẹgbọ́ sí lọ́tọ̀ọ̀tọ̀ wadhkuru ni'matallahi alaykum ẹran tí orí ọlọ́run tó sí lé lórí sí o kẹ tó rẹ báyìí ọ̀tá lẹ́nsẹ̀ o fàálàfà bẹ́yìn na qulubikum olùsọkàn ipò tẹjọ kan wà fasibatun bi ni'mati ikhwana látara orí ohun ọlọ́n lẹ gbàdọ́ máa yá o lẹ́fíjọ ń jẹ lẹ́jọ ń mu lẹ́jọ ń sùn ń fẹ́ra yín níyàwó lẹ́fí ń jà nára yín ní gbogbo nǹkan fi dàpọ̀ orí wọn lọ́ba náà ni wa kuntum ala shaba ufrati minan nari nígbàtẹ́ ń sọ̀tá yẹn orí bèbè náà lẹ́wà o àìkú ilẹ̀ ìwọ́ná gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ bèbè náà báyìí fanqadhakum minha òun lọ́wọ́ ajọ́ ikú mẹ́ ó fi Islam ó fi ọyún kó mẹ́ ó fi ìjọmọ̀ ìyá ó fi ẹ̀kọ́ mẹ́ ó fi ìṣọ̀kan ó fi ẹ̀kọ́ mẹ́ ọlọ́ni kadhalika yubayyinu Allahu lakum ayatihi ọlọ́n bá ìlú wọn lọ bá ń sọ̀rọ̀ wọn lọ bá fún yín àlàyé wọn lọ bá fún yín la'allakum tahtadun bọ́yẹ́ jẹ́ ní ìmọ̀nà ayàtọ́lọ́n fi kìlọ̀ fún wọn nìyẹn bọ́yẹ́ jẹ́ ní ìmọ̀nà ẹ̀rí àràkàlùkúrọ̀ ọlọ́run wa dó síbẹ̀ yẹn tó tó wájú wá síwájú wa takun minkum ummatun ọ̀rọ̀ tó wá dílẹ̀ iṣẹ́ dé o iṣẹ́ dé o kankan dìlẹ̀ àyín kankan yà dìlẹ̀ àyín kankan dìde láàrin yín kí ni wọ́n máa ṣe wa ulaika humul muflihun àti àbá ń sí ní ajé ayéjìrì ọ̀run ọlọ́tọ́ wọ́n tẹ̀síwájú wala takunu kalladhina tafarraqu ẹmẹ́dàbí àjánsí lọ́tọ̀ọ̀tọ̀ wẹ̀kítàlàfù min ba'di ma ja'ahum al-bayyinatu lẹ́yìngbà tí àdẹ́júwádé wá bá wọn ní yapa wa ulaika lahum adhabun adhim ọlọ́run láwọn ní ẹni yẹlẹ́ta ẹ̀rọ ó tó ń sí 105 tẹ́yìn náà bá díẹ̀ lọ rí kà àjogúnbà wa mùsùlùmí rẹ̀ tọ́lọ́nfẹ́ kí a wàpọ̀ ọlọ́fẹ́ kí a wàpọ̀ ààrẹ Muhammad ó ní alìjẹ̀má rahma ó ní ìwàpọ̀ yí ní ìkẹwàá mẹ́ wọ̀lùfúrùkọ́tù azab ìṣẹ́lẹ́tọ̀ọ̀tọ̀ ìyà ní ó ní yadullah máa alìjẹ̀máà àwọ́kàmọ̀tẹ̀sà ó ní ọwọ́ ọlọ́m̀bẹ̀ jama kódànú àdísọ muslim anábìlì tí ẹ bá wà pọ̀ níbi kan fẹ́ jẹyọ kan tẹ́nìkan bá wá dí tó fẹ́ túyíká inú ìwáyà kanáà ní fàtòlò inú bí nìkan ní fàtòlò ọ̀nà kan ó ní ẹgbá ẹgbẹ́ orí ẹ̀ kánàmọ̀kánà tó bá jẹ́ ẹjọ́ bá da ìṣọ̀kan yín rú anábìlì ẹgbá tẹ́lìbà ìṣọ̀kan ẹsẹ̀ nǹkan tí èyàn dàrú gbogbo ẹnikẹ́ni àyíká tó bá tò ìlú lótò ní orílẹ̀-èdè lótò ní àdúgbò lótò ní ẹgbẹ́ kan lótò ní tẹ́nìkan wá gbé mọ̀ dàrú síbẹ̀ tí ò fi tò mọ́ ìwọ ọ̀daràn ní tọ́wọ́ pé bí agbára bá wà ní wọ́n parọ́ ẹni bẹ́ẹ̀ torí president wa mú káwapọ̀ kásepọ̀ together ẹ wá worin tí a ń kọ nísìnyí ẹ worin tá ń kọ nísìnyí tó ní ire nìyẹn àgáwá Yorùbá ta tún lè gbé dìde lásìkò tá a wà yìí Odùduwà a fẹ́ ya abẹ́ lọ tààrù dáadáa báyìí ẹ ma pé orin èṣù ni orin èṣù a kìí bẹ́ èṣù kọrin bàbá ní sùúrù pẹ̀lú ara wa dáàtí ń bábọ̀ láti 60 years wọ́n ní òkú ọdún mẹ́ta kìí sàlejò sàárè mọ́ ìdàlúrú ìmọ̀ polongo ẹlẹ́yàmẹ̀yà kọ́ ló lè yanjú wàhálà ta kó sí kásì rẹ̀ mọ̀ inú àwọn àgbọ́yé tó dẹ̀rù máa lọ ni pé ká máa di ẹrù lé ìran kan lórí náà ni òjèlú yọ̀dá ẹ sọ fún mi àsìkò kan tí a ń ṣèjọba lórílẹ̀-èdè yìí tí gbogbo ọ̀ràn òpin síbẹ̀ inú ọ̀ràn tó ó lékè jù ní orílẹ̀-èdè wa ìlónìí tá a máa pariwo mẹ́ta náà ni Haúsá Yorùbá Ìgbò ẹ wá dákọ àsìkò kan nígbàtí ẹ ń ṣèjọba yìí o Haúsá nìkan ló ṣe nígbàtí ẹ ń ṣèjọba yìí o Ìgbò nìkan ló ṣe nígbàtí ẹ ń ṣèjọba Yorùbá nìkan ló ṣe wọ́n bá pàjẹ́ ẹjọba lẹ́yìn bàbá torí díẹ̀ mùsùlùmí ọ gbọ́dọ̀ gan pariwo ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ Odùduwà ọ̀sọ́ pọ́bẹ̀rẹ̀ tó ń bẹ́lẹ̀ yóò tó jákún ni ìyẹn sì máa ń fi ọgbọ́n ọlọ́gbọ́ kan ọgbọ́n ni lórí mímbàrí níbi àwọn ọdún mélòó sẹ́yìn nígbàtí Southern Sudan tó ń pariwo ń fẹ́ lọ òun fẹ́ lọ gbogbo àwọn àgbáyé náà pariwo mí náà lórí mímbàrí máa pariwo fún wa pé àdánwò tó bẹ́ ṣẹlẹ̀ yìí àdánwò láni ọ̀pọ̀lọpọ̀ ní ṣe máa ń ní ọwọ́ àwọn ará àtánú wọ́n mọ̀ fẹ̀wà rúgbó ń bí wọ́n sá ní kí Southern Sudan kọ́sá lọ ní kọ́sá lọ ní ní ọjọ́ tí wọ́n pín Southern Sudan tí mo gbọ́ tó bá bàbá Qaradawi bàbá ní èní nígbà tí wọ́n yọ ọ̀bẹ sí àwọn tí wọ́n gé ẹ̀ka ara wọn ni ẹ̀ka ara Islam kìí náà fẹ́ gílé ni níjọ wọ́n ti gé ara orúkún ara àwọn lọ sùdánù ara orúkún ara ọ̀rá díẹ̀ kí a ti ẹ̀wà tó bá gbogbo ẹ̀jẹ́ níbi oṣù kan sẹ́yìn nìsìn gbogbo dáadáa bẹ̀rẹ̀ ti tíwó nìsìn mo sọ fún ìnáni ó tó lọ a sì lè dó sójú give and take ni take and give ni gbogbo bí kí bí ẹ bá ti fẹ́ ọ̀rọ̀ gbogbo tí a ń bá ń fẹ́ kó lè rí a fún ẹlẹ́lẹ́ wọ́nà fẹ́lẹ́ ilẹ̀ torí díẹ̀ ọlọ́run ní dàlú ìrú o ọlọ́run wa tó ẹ jẹ́ sùúrù fúnra wa o níta àti ń bá bọ̀ láti ọgọ́ta ọdún sẹ́yìn tí èyàn bá dọmọ ọgọ́ta ọdún tí bá tó ń ṣèdánú àà níbo ló wá fẹ́ wúlò ó ti kó lọmọ ogójì ọdún ó ti kó bọ́ sọmọ ọgọ́ta ọdún anábì Muhammad nínú àdísẹ̀ká ó ní tọ́bá pọ́mọ nìyàn ni láàrin 60-70 lọ́jọ́ orí lọ́lọ́run ṣe fún ìjọ ọ̀hún ànábì àti wádé pík lórí díẹ̀ à ń parọ́ wà ní o a sì ń tún agbóyé wá sí gbóyà rínú kódà ara wọn àfáàgbà ah, kò sí káyà ní kálùkọ́ ma lọ́lọ́dọ̀ ni kò tí kápín gàrí ni ó dùn sọ lẹ́nu aburú bẹ́ pọ̀ orí ń bẹ lára Ìgbò orí ń bẹ lára Haúsá kò sí lára Haúsá kò sí lára Yorùbá dáadáa ti mẹ́ lára Yorùbá kò sí lára Ìgbò kò lára Haúsá dáadáa ti mẹ́ lára Haúsá kò lára Yorùbá kò lára Ìgbò bọ́lọ́n ṣe ṣe nìyàn Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àjọ mí àjọ ń fẹ̀mí ara wa mí ni ìyẹn ni ibi ta fẹ́ dó sílé ní ológun lọ́dọ̀ Ọlọ́run ó bá dọ̀sọ̀ tó mọ́ àdẹ̀ tẹ̀síwájú gbogbo ọ̀yíká gbọ́ àgbọ́yé àwọn ọ̀rọ̀ yẹn kí a tọrọ àforíjì Ọlọ́run fúrú ẹsẹ̀ wájìn wa ẹ̀yẹ́rìsìn Ọlọ́run ó ń fi àsìkò ìṣe kìlọ̀ fún ara mi àfẹ́ náà tẹ́ ń gbọ́ mi kí kápáyọ ọlọ́run ní pàpàpá ìpáyà rẹ̀ o náà ni ọ̀nà àbáyọ ìpáyọ ọlọ́run fọ́lọ́run bá sọ́kàn ìmọ̀ pé ọjọ́ kan ń bọ̀ táà lọ pàdé ọlọ́run o náà ni nǹkan tí ó lè wà lára wa táà fi lè lólé ayé rẹ̀ táà fi lè kúkú rẹ̀ tábìlì sẹmìrì sàárè tábìlì jíǹdèrè tábìlì rújú ọlọ́run lọ́jọ́ gbìdàlì kìámà ìpáyọ ọlọ́run ní jẹ́ ká mọ̀ ọlọ́run bá lọ́kàn ṣoṣo ìpáyọ ọlọ́run ní ọmọ gbìbẹ̀rù ẹ̀ṣẹ̀ alọ́kàn yẹn ni ó jẹ́ ká jìnà sí ẹ̀ṣẹ̀ yẹn ló jẹ́ ká máa ṣe ń tọ́lọ́run bàbá ní a máa ṣe yẹn láàfi bára wa lò dáadáa lẹ́bìnrin tí tí ní àfaradà tí ń pàdé ọ̀dọ̀ ìyàwó ẹ̀ tí ẹwù náà ń bọ́kọ̀ ẹlù dáadáa ìpayọ ọlọ́ni bàbá ń bọ́ máa lù dáadáa máa ń bá bàbá lù dáadáa ìpayọ ọlọ́ni ọ̀rẹ́ sọ́rẹ́ ẹ̀gbọ́n sáàbúrú ẹbí sẹ́bí ẹlẹ́sìnmí ẹlẹ́sìnmí káwà nípò kámọ́sípòlò kágbójọ́ kan bẹ̀ta kó ń bẹ ìpayọ lónìí ká ní àǹfààní sí owó òlú kámójúkó ń bẹ ìpayọ náà bá ní ká láǹfààní láti ṣe bàjẹ́ tẹ́nìkan ò sírí wá táwá jìnà sí bàjẹ́ ìpayọ náà bá ní ká ṣe déédéé ká sòdó ká sòótọ́ ìpayọ náà bá ní torí díẹ̀ o náà ni ìmọ̀ràn ọlọ́run fọ́wọ́n tán síwájú o náà ni ìmọ̀ràn ọlọ́run fọ́wọ́ àti ní o náà ni ìmọ̀ràn ọlọ́run ìkìlọ̀ ọlọ́run fọ́n tẹ́ ń bọ̀ Quran chapter 4 verse 131 bẹ́bá dílẹ̀ lọ rí ká ọlọ́run ní mọ̀ràn ọ̀hún torí díẹ̀ lẹ́yìn ó ṣe kí a fọ́lọ́wọ́ bá sọ́kàn so torí pé a ń lọ bá pàdé káàlì bá pàdé pẹ̀lú ojú rere lẹ́yìn náà wọ́n fẹ́ rán wa létí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ ní ọjọ́ Tuesday tọ́lọ́yìn tíṣọ́ the 29 àwọn àdáwò kan káwọn mùsùlùmí káàkiri àgbáyé ní ìlú Kuwait a ṣe àfẹ́kù àwọn èèyàn ńláńlá méjì kan nílùú Kuwaiti fọ́wà tí a bá ma tó lọ lórí ilẹ̀ ayé àdánwò ńlá lọ́jẹ́ fún mọ̀ látara ipò wọn ẹnìkan jẹ́ olórí ẹnìkan jẹ́ àfà anábíwá Muhammad ipò méjèèjì kò fi ṣeré kíyàn àfà kí ẹjọ́ lórí kò fi ṣeré bẹ́ẹ̀ náà làwọn àfẹ́ẹ̀sìn wọn àfi ipò méjì ṣeré kó darí wọ́n jọ kan bá wa gbà abúlẹ́bìnú mubarak wọ́n ló sọ wípé sinfani minan nas àwọn méjì kan bẹ láàrin ọmọ ẹ̀dẹ́nìyàn ìdá sọ́lù ha táwọn méjì bá ti lè dá sọ́lù annasu kulluhum gbogbo yẹn ni ó dáa wa idha fásádà tán méjì bá ti lè bàjẹ́ fásádà nasu kulluhum gbogbo ẹni ó bàjẹ́ o ala àwọn ni o huma al-ulama wal umara ó náà méjèèjì náà ni àwọn àfá àtàwọn olórí àwọn asàfẹ́kù olórí kan asàfẹ́kù àfá kan nílùú kan ṣoṣo nígbàlódò wá tó séjọ́ kan ni a kú ẹ̀rẹ̀ omílẹ̀ gan ọ̀nà ni ọba Kuwait Sheikh Sabah Ahmad Al-Jabir Sabah Allah yarhamu kọlọmbá ní kẹwàá lámpàá foríjì ọba ńlá ni tó ṣe dáadáa tó pọ̀ kése fún ìlú ẹnìkan fáwùjọ àwọn mùsùlùmí lágbàáyé wàhálà tí ń ṣe láàrin Saudi Arabia àti Qatar bí ó bá ṣe dàgbà tó tí ó sì lè ra ọlọ́mbọ̀ni ọlọ́mbọ̀ni ọlọ́mbọ̀ni bóòlù ṣètò bóòlù ṣètò bóòlù ṣètò tó pé ń gbọ́n jáde láyé wọ́n jẹ́ 91 ọdún mọ́kànlé ní àádọ́n 91 years ọjọ́ orí kékeré kọ́ ẹ̀rì wọ́n se biribiri ọ̀pọ̀lọpọ̀ wàhálà jì bá ń ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí bàbá yẹn ó wà náà tí a máa yanjú ẹ̀ kí sálágbọ́nján àwọn ọmọ orí rẹ̀ fẹ́rẹ̀ àwọn ọdún máa fẹ́rẹ̀ ìlú tó fẹ́rẹ̀ ní Qatar láìgbà tí wàhálà ṣẹlẹ̀ láàrin Saudi àti Qatar ni a náà lọ sí ìpàdé kan ìpàdé àwọn olórí ó wá débẹ̀ kò látara tó wà ń lẹ̀ ó wá ní ká lọ bó ń gbéyà sí àlú yẹn wá ó wá mú dání báyìí kọ́tọ̀ náà wà rẹ̀fẹ́ntẹ́ níbi tàà wà iná níbi tí ó jẹ́ ọba dáadáa dé wọ́n tó tó kọ́nfẹ́rẹ́nsì kan lẹ́gbà wà láìwà ní Kuwait ngbà wá wọlé gbogbo wọn dìde fún ó wá ń kí gbogbo wọn lọ gbogbo wọn lọ láti fi hàn pé ìfẹ́ wà ó ẹ̀rì àwọn ṣe olú rẹ̀ pọ̀ ọlọ́bá ní foríjì bẹ́ẹ̀ náà ni ọ̀kanú àwọn àfá wọ́n pè ní ṣe Abdulrahman Abdulkhaliq Al-Yusuf àfá ni ọmọ Egypt ní bíbí ṣùgbọ́ngbà tó dé Kuwait wọ́n padà fún ní ìwé ìgbélú ní 2011 àfá ńlá ni gbogbo àwọn tí a ń bá jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn olùpèpè tí a ń pèpè lágbàáyé ní àmàtàlà ń pè bẹ́ ó gbìyànjú gan ọlọ́nkẹ́ ọmọ nípa àkídà inú àwọn àfá tẹ́ tó jẹ́ àfá àfá wa wọ́n kọ́ kí lọ́dọ̀ rẹ̀ ó tún gbọ́ àgbọ́yé tẹ́ ń pè ní dáwà ká pèpè sójú ọ̀nà ọlọ́run méjèèjì lọ́rọ̀ bá bùn ó sì kọ ìwé tí ó dín ní ọgọ́ta 60 books lóṣìíríṣìí lórí gbogbo nǹkan ó gbìyànjú gan nínú àwọn àfá àgbáyé lọ́wà kò sọ máa kẹ́kọ̀ọ́ ìdí òní mọ̀ bẹ́ torí díẹ̀ pẹ̀lú lọ́dọ̀ Ọlọ́run táa bá kí jímọ̀ta a sọ̀látùl ghaib a kírun sí wọn lára ń bí náà bẹ́ẹ̀ sí ní káàkiri àgbáyé àwọn àfá sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá ti dáa báyẹn

ọlọ́run pàṣẹ ìnira fún wa o ó lórí olórí wa bàbá wa Buhari àti gbákejì wọn bá ní wà pẹ̀lú wọn o bá ní dúró tì wọn o. Allahu Akbar.